نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 أن العلم الذي حمد في الكتاب والسنة أمره وكثرة فضائله وتعددت مناقبه هو العلم النافع يعرف به العبد ربه فتورثه هذه المعرفة خشية الله ومحبته والشوق إليه والأمل بشريعته والدعوة إلى دينه قال الحسن البصري رحمه الله تعالى العلم علمان فعلم على اللسان فذلك حجة الله على ابن آدم وعلم في القلب فذاك العلم النافع الذي تعل به درجات وتدع به سيئات إذ إن العلم إذا رسخ في القلب صدقة الجوارح بالأعمال قال لخطيب بغداد رحمه الله تعالى في بيان منزلة العمل بالعلم إني موصيك يا طلب العلم بإخلاص النية في طلبه واتحاد النفس على العمل بموجبه فإن العلم شجرة والعمل ثمرة وليس يعد عالما من لم من لم يكن عاملا عباد الله علموا أن النصوص الكتاب والسنة وآثار سلف الأمة قد تواردت على ذلك ترك العمل بالعلم قلا أو كثرا ومن ذلك ما ذكره الله سبحانه وتعالى عن اليهود حيث أعرضوا عن العمل بالعلم قال تعالى مثل الذين حملوا التوراة ثم لم يحملوها فمثل الحمار يحمل أصفاره بئس مثال لقوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا أن تقولوا ما لا تفعلون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أقنى وعن علمه ما, ما فعل فيه وعن ماله من حين اكتسبه وفيما أنفقه وعن شبابه فيما أبلاه رواه الترمذي عباد الله وقد أدرك الصحابة رضوان الله عليه هذا المعنى فهذا أبو درداء رضي الله عنه يقول فيما أخرجه البيهقي إنما أخشى لربي يوم القيامة أن تدعوني على رفوف الخلائق فيقول لي ويمك فأقول لبيك ربي فيقول ما عملت فيما علمت وقد قال رضي الله عنه لن تكون بالعلم عالما حتى تكون به عاملا أدعوك فالعباء عليك عليكم في الله أولي أجنجة الله كما بقى نبوى محمد صلى الله عليه وسلم ايتي عافي بات وليه انه خطبة و ونني العمل بالعلم بيبان نما ايما رويماني ẹni tó ní ìmà tí ń lo ìmà òun là ń pè ní àfà ẹni tó bá ní ìmà tó kọ́ ìmà tó wá mọ̀ tí wọ́n ń lò ó ẹni yẹn ń pè lo ìmà. a ò kí ń pe irú ẹni bẹ́ẹ̀ a ò kí ń pe láàfà ẹni tí bá lo ìmọ̀ ẹ̀ òun la máa ń pè ní onímọ̀ àwọn àfà làwọn lè. bákan náà ẹni tí ò kẹ́kọ̀ọ́ mà òun ò tẹ̀lé mọ́ tó wọn ó lò ń tiẹ̀ tiẹ̀ náà burú àmọ́ tí a ń sọ léèlé fún wa wa òun ni ìmọ̀ tá a bá ní ká ti lò. àwọn mìíràn tó wọ́n ń bẹ àwọn ò ní jẹ́ àfà àmọ́ àwọn oṣù wọn jẹ́ ẹni tó náà ní mà látara pé ń gbọ́rọ̀ àwọn àfà ń àwọn àfà ń kẹ́ni yìí ó mọ̀ ní ìmọ̀ tá a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn àwọn tá a máa mú ọ̀rọ̀ ẹ̀sìn wa lọ́wọ́ wọn a máa pè ní àáfà àlùmọ̀ wa tí àwọn àáfà wa rí ní ẹ̀sìn. nígbà tó ní ẹlù òní wa qala sahaba. ní Nke nje jẹ́ òun ní gbogbo ń tá a bá kọ́ pé ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí anabi sọ báyìí anabi sọ báyìí anabi sọ báyìí kọ́dà ń táwọn sọ̀hábà náà sọ lélẹ́yìn ń tá a gbà ló pẹ̀lú màlẹ́yìn mẹ́sìn wa. bí ẹ bá lọ ní ìmọ̀ míì bí ẹ̀kọ́ sí sáà ń sọ yìí kìí ṣe ẹnìyẹn là ń bá wílé nù ẹni tí ń pe ẹ̀ láàfà láwùjọ ẹni tí ó bọ́ síta pé àáfà ni mí ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nu mi. ó bọ̀ jẹ́ ẹni tó lọ kọ́ ìmọ̀ nípa qala Allahu qala ẹni tó lọ kọ́ ìmọ̀ fáwọn eléyìí wọn ń pè láàpá. sábàwọ náà ọba ó gbé yìí ó sì ó sì yin gbogbo ẹni tó bá onímọ̀. kọ́dọ̀ sọ pé ó ní àwọn kankan tá à ń retí wọn. ọlọ́run máa lọ kọ́hán ní kẹrí kò innama yakhsha Allaha min ibadihi al-ulama. àwọn tá a máa retí pé tá a máa retí payà ọlọ́run ọba lọ́dọ̀ wọn pé àwọn eléyìí gbọ́ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run àwọn gbọ́ ọ̀bẹ̀rẹ̀ ọlọ́run bọ̀tá wá ní àwùjọ tí wà yìí sàfẹ́ kú àfà àfà wà ní ìfà àfà o àmọ́ràn àfà ń tàn sọ yìí àwọn tó ń pè láàfà láwùjọ kìí ṣe irú àwọn àfà tí wọ́n yẹ ká àwọn àfà tàn sọ lélẹ́yìí ẹwà àwọn táwọn yẹn ń pàbọ àti wọn pè láàfà lẹ́yìn ṣé tí wọ́n ń kanu alukuhan ǹjẹ́ ìṣẹ́yẹ ni wọ́n ń ṣe láàfin pè wọ́n láàfà. nítorí pé ìmọ̀ tá à ń sọ yìí tí ẹ bá lọ ní ìmọ̀ nípa ọlọ́run ọba yóò bí àwọn nǹkan kan sí yàn lá ẹni tó ń kọ́mọ̀ nípa ọlọ́run nípa tá ànábì sọ níta sọ̀hábà sọ yóò bí àwọn nǹkan sí tọ̀hún la. alákọ̀ọ́kọ́ kọ́síyàtọ̀ lọ ìpayà ọlọ́run ọba ó gbọ́dọ̀ bí sí tọ̀hún la. ìmọ̀tí tí bá kọ́ nípa ọba yóò bí ìfàyà ọlọ́run ọba sí ara ẹni tó kọ́ ó bẹ̀rù ọlọ́run. kí náà ń pè bẹ̀rù ọlọ́run nítorí pé ní bẹ̀rù ọlọ́run kò lé ọba àwọn táwọn yẹn ń pè yìí tí wọ́n yẹn sì ṣe àfáà. nítorí jẹ́ bẹ̀rù ọlọ́run àwọn tó ní èsì bẹ̀rù ọlọ́run ọba ìtì ń jẹ́ bẹ̀rù ọlọ́run ọba òun náà ní fún ìlú màmúrọ̀ wà táwùkù muharrama. kéèyàn máa ṣe àwọn nǹkan tí ọlọ́run ọba tó pa wá láṣẹ rẹ̀ àwọn nǹkan tó ní ká jìnà sí kéèyàn ọba ká padà sọ owó kan tí ẹni wọn máa àwọn sọ pé ọlọ́run ọba nítorí pé kò sí bẹ̀rù ọlọ́run kò sí lára wọn. àwọn wa ọba ọkàn ló wà. àwọn ní ọba ọkàn ló wà. ọba yìí ò kàn eléyìí tó tún wọn débẹ̀ ó lè jẹ́ àìmọ̀ àìlágbọ́yé nípa ọ̀rọ̀ ànábì àbí kan gbọ́yé kọ́bẹ̀ ṣe fẹ́nu. ànábì sallallahu alaihi wasallam òun náà sọ mọ́ ọ̀rọ̀ rẹ̀ àtàkùwà àhúnà ní ẹ̀rí ọba yìí wa tọ́ka sínú gbáyà ọba ọkàn kọ́dà àwọn táwọn yẹn ń pè láwọn afá láwùjọ yìí wọ́n tún ṣàlàyé tó gbà lérò pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ọba wọ́n ṣàlàyé rí pé ẹ fi rí pé nǹkan pé bẹ̀rù ọlọ́run ọba ó ti yàtọ̀ àwọn rí bá àti àbísí nìkan ni pé ọkàn lábẹ́ wò ọba wọn máa ta aburú ká máa wá bú rẹ báyìí kò nídìí ká wá bú tọ̀ ń ṣe náà. nítawọn ń pè bẹ́ẹ̀ ọlọ́run ọba mu sọ́kàn yẹn gbogbo abúlé ń ṣe òun àwọn oníwò mo dá bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ àmì Muhammad náà sí sallallahu alaihi wa àwòrán yín bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ ni kò ní àwọn ara yín àmọ́ ọba ọlọ́run yóò wo ọkàn yín wá àmàlùkùn lórí kìíní yóò sì wo àwọn tẹ́tẹ̀ ń ṣe ìyẹn ni pé ìbẹ̀rù ọlọ́run ọkàn ló wà lóòótọ́ ìwọ tó jẹ́ àbá ọ̀ ń pàpè mọ́ra ẹni tó bẹ̀rù ọlọ́run ǹjẹ́ ti ń bẹ lọ́kàn rẹ àti pẹ́tọ̀ ń ṣe táwọn yẹn ń rí tó ṣe dédé ara wọn ìyẹn ní kẹ́lò omi ó máa wá olùbẹ̀rọ náà láàrin àwọn èèyàn bẹ́ẹ̀ ni kò bẹ̀rọ náà kárí mi níṣe tó bá débi táwọn èèyàn ti máa yóò di nǹkan mi o tó bá débi tí ilẹ̀ ti káfírí yóò di nǹkan mi o eléyìí ni ìbẹ̀rọ náà bá kọ́ ni àmọ́ ẹni tó jẹ́ olùbẹ̀rọ náà. bí wọ́n ṣe mọ̀ ẹ́ bí ṣe máa ń ṣe láàrin àwọn èèyàn tó bá kó àwọn àtọ́ bá bẹ́ẹ̀ náà ni o tó kú bá pabírí bẹ́ẹ̀ náà ni o tó bá dé àwùjọ tí wọn ti mọ̀ ẹ́ bẹ́ẹ̀ náà ni nínú pé bẹ́ẹ̀ ọlọ́run ọba àmọ́ ká sọ pé ọkàn ló wà ẹni tí bá ń bẹ̀rù ọlọ́run ọba tí ń ṣiṣẹ́ bẹ̀rù ọlọ́run ọba wọ́n ní kárí mi ní ṣeun kò bẹ̀rù ọlọ́run wọ́n ní ìwọ tó ọba fi lè fi irun gbọ̀n lẹ̀ kárí mi lọ́n ṣeun ìwọ tó ọ̀rẹ́ ha wọ́n ní kárí mi lọ́n ṣeun ìwọ tó kòtò rẹ tó kọjá kókósẹ̀ wọ́n ní kárí mi lọ́n ṣeun wọ́n ní wọ́n tó ń wé láwà ní wọ́n ní kárí mi lọ́n ṣeun wọ́n ní tó ń sọ ni pé ìwọ́n dájú wá lọ wọ́n ti rọgbọ̀n lẹ̀ nítorí wọ́n sọ ni pé ìwọ dájú wá lọ òkùnkùn ẹ̀ ti lókè nítorí wọ́n sọ ni pé ìwọ dájú wá lọ ìhànàlá lọ́dún yẹn hà nítorí lẹ́yìn tó bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá nìyó níbo láti rí ká máa fi rògbọ́n lẹ̀ níbi níwọ̀n àdísùn láti rí nítorí pé ní ìmọ̀. ọlọ sọ anẹ́bí sọ àwọn sábà sọ àwáwí lọ́kù ló fi jẹ́ pípọ̀ pé àwọn olùmọ̀ òní àwọn tá a mọ̀ láàfà láwọn àfà súnà tí wọ́n dúró déédéé lórí súnà wọn gbogbo tí wọ́n bá ń sọ wọn padà sọ́dọ̀ àwọn tí ìta sọ yìí wọ́n ní ìta sọ yìí bá a ti rí èyí tá a sọ yìí bá a ti láwọn sàhábà tí wọ́n lò pẹ̀lú nǹkan ìdílé yìí àwọn àfáànù inú gbogbo ń táwa sọ yìí táwọn eléyìí pè ní kárí mi yìí ń bẹnu hadithu kábíyèmí mọ́lẹ̀ lára ń tá a kéyìn. a sọ pé ẹni tí ń jẹ́ àfà òun lè jẹ́ pé tí bá ń lo nǹkan tó ké inú náà wá láti yọ ló fi jẹ́ pé kò bá mú o kẹ́ni tó jẹ́ àfà táwọn èèyàn mọ̀ láàfà kó a máa fa ìrọ̀gbọ̀n rẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀. níta béèrè yìí pé sékè péwu débẹ̀ nítorí pé àwọn àfà àfà wa al-Khatib al ta'ala ìgbà táwọn sọ ń bí ọ̀rọ̀ wọn nígbà tá ń sàlàyé ipò tí ìmọ̀ wà àbí ipò tí kéèyàn ṣiṣẹ́ pẹ̀lú ìmọ̀ wọ́n ń sàlàyé bó ti wà wọ́n ní ìwọ ọmọ akẹ́kọ̀ọ́ mo ń ṣe nàṣíà fún ọ bí ìkìláàsì níyà ìwọ tó ọba fẹ́ pẹ́ kọ́ mẹ̀sìn lánìyàn tó dáa pọ̀ fẹ́ kọ́ má kọ pé á ah, èmi náà fẹ́ lówó má kọ pé á ah, èmi náà fẹ́ kí wọ́n mọ̀ mí má kọ bẹ́ẹ̀. bákan náà kọ́ ti jẹ́ ẹ̀mí alógun láti máa lo ìmọ̀ ó ní torí pé innal ilma shajara ìmọ̀ tẹ́ rí tá ń kọ́ ni mo ti sọ ọ́ nígbà ń sọ fún yín o ìmọ̀ qala Allah qala rasul kọ́lá sọ̀háàbà ìmọ̀ tó sọ̀yàn dàfáànù tí yóò bá ṣe rú èyí rẹ̀ ní ìkẹ́mílá rẹ̀ pé ó àfẹ́ ẹ̀sìn tí ó máa sọ̀rọ̀ ẹ̀sìn tá máa mú ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ìmọ̀ tó gbọ́dọ̀ máa pìrìsẹ́ǹtì fún wa kọ́lá lọ kọ́lá rọ̀tún kọ́lá sọ̀háàbà wọ́n ní mọ̀ tá a sọ yìí ṣájà ọ̀ ó dà gẹ́gẹ́ bí igi ni wàlẹ̀ àmẹ́lẹ̀ tí wọ́n wá máa lo ìmọ̀ tó kọ́ nǹkan tó nínú Qur'an tó ti kà nǹkan tó nínú hadith tó ti kà nǹkan tó gbọ́ àwọn samara. bẹ́ẹ̀ máa lò sàmàrà ó ní èso igi pé gbogbo ẹni tí bá ń lo ìmọ̀ rẹ̀ ó irú ẹni bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí igi táàgùn táàrin sí èso ń bẹ̀ torí kìí ṣe gbogbo gidi máa ń tètò ìgbà bí a kìí tètò. àmọ́ nǹkan bá tí wọ́n ń lo ìmọ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó gbin igi ó dà gẹ́gẹ́ bí igi ẹni yẹn bí ajẹ́sí gbogbo ẹni tó bá lóun ní ìmọ̀ nípa tọ́lọ́wọ́ bá nípa ẹ̀sìn yìí tí ò wá lò ó ó dà gẹ́gẹ́ bí igi téèyàn gbìn ni tá à ń retí kó ṣèso tí ò wá ṣèso fún wa kó láti orí jíbẹ́ jẹ̀mọ́ kó láti orí jíbẹ́ jẹ̀mọ́ àbẹ̀dànù ni ẹ̀yin olùkọ́ bá ti máa ń ṣe fún ìbẹ́pẹ akọ wọ́n máa ń bára máa ń bẹ̀ dànù ni tó kò sàǹfààní ajẹ́ pé ìwọ tó pe láàfà ọ̀ sàǹfààní fáwùjọ yìí lọ́jọ́ kólé má jáde kan pe láàfà mọ́ ẹ bá jẹ́ jẹ́ àfà ó gbọ́dọ̀ gbìyànjú kó máa lo ìmọ̀ rẹ̀ ó wà ní wàlẹ́ iṣẹ́ yóò àlìmọ́ máa ń lẹ́mu yẹkun àmìlà ó ní gbogbo ẹni tí ò bá lo ìmọ̀ ẹ̀ kò tọ́ ká máa bẹ̀rù ẹ̀ ní onímọ̀ ẹ wá wo àwọn àtúnwọ̀n pẹ̀lú aláàfáà lẹ́nu gbogbo àwọn tẹ́ ń pè láàfáà kí ni ń bẹ lọ́wọ́ wọn ìwà wo ni wọ́n ń wù iṣẹ́ wo là ń lọ́wọ́ wọn tá a fi pẹ̀lú láàfáà káfà fi wá di pé a ọmọ yìí ọmọ kọ́bá mi àfáà lọ́lọ́ tó àfáà jẹ́ kó bí ajá ni ẹ̀yin náà ti mọ́ bá àfáà ti láwùjọ tiwa nísìnyí. àfà lọ́lọ́ kí lọ wá lọ́dọ̀ bàbá lọ́dọ̀ àfà lọ àwọn àfà tó yẹ wọ́n sọ fún àmbíyá àwọn àfà ni wọ́n jogún bàbá ń àfà bí bàbá ń bá ní torí gbogbo tá a máa ń retí tá a máa ń fáwọn àwọn gbogbo ẹni tó wáyé pé àáfàá ní pé ládùúgbò yín tó wá di pé ẹ̀ ń sáfù pé ẹ ọ̀dọ̀ àáfàá lọ́lọ́ kí lọ wá dọ́dọ̀ ẹ̀ kì í sàfà. ọ̀rọ̀ gbangba rẹ o kò sí nǹkan kan tó lọ́ba fún àná Muhammad nínú alukurani yìí ti ń jẹ́ ànábì ọlọ́run pé ànábì mú yìí lọ́wọ́ máa fi bàtà àwọn èèyàn jẹ́ ni gbogbo àwọn tó bá ti fi hàn tán wọ́n ti bàtà wọn jẹ́ ni ẹ fà jáde bẹ́ẹ̀. àwọn ọmọ ibi tẹ́sí àmúkàrà kẹ́fà tẹ́wà pé sẹ́yìn ọwọ́ subhanallah alamukara kẹ́fà ẹwà pé sẹ́yìn ọwọ́ subhanallah wàlá àwọn ti kí náà rí wàlá làbí abalásà láti kọ́ni bá ó kí fún wa ó láwọn ọmọ ìsúná ní ọjà gbádùn yìí ó yẹ ìyá ó yẹ ọ̀n kà lámùtà ọ̀sẹ̀ fáàlù súnà ọ̀n sọ̀kè fún ọ̀n sọ̀kè fáàlù súnà ọ̀sẹ̀ bàtà rẹ̀ jẹ́ ni báàtò sẹ́ńdà ni mẹ̀ni àádọ́lì wà níyà ọ̀pọ̀ tó máa bá sọ ni ẹni bá ti lè dé wò fẹ́rẹ́ tó bá ti lè gbógun tí àlù súnà ẹni tí gbógun tí súnà ọlọ́run ní èmi ní ìbàjà ọ̀pọ̀ tó máa ń lọ́la ṣe fún àrẹ́lẹ́ rẹ̀ nu wo ebi náà àlù súnà

Ànábì al'ulama wọ́n sọ́dún àbíyá tí ó gún sínú ogun táa jẹ́ lọ́dọ̀ Ànábì wa Muhammad táà Ànábì àmọ́ ẹ̀kẹ́yẹrin. Ẹ̀fà jáde wá o, ibi táà Ànábì ti ń tẹ̀yẹrin ìtaari lọ́dọ̀ ànẹ́bì òdìkejì rẹ̀ ni ànẹ́bì ni mo ní àtàrọ̀ ọ̀fà ẹni tó bá lọ bá ẹni tí ń tẹyẹ rìn fẹ́rẹ́ lọ́sẹ̀ aláhu àǹṣẹ́ ìhìn ó wá bèèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ànẹ́bì lamu tuba lahu sọ̀lẹ́tùn arúgbó ìnà lẹ́yìnlá ìwọ tọ́ ọlọ ẹdẹ tọ́ ọlọ ẹdẹ tí yẹn rìn òní tọ́ bèèrè kan lọ́wọ́ rẹ̀ tọ́ ti bèèrè òní ìrún forty days lọ́lọ́run ló gbà lọ́wọ́ rẹ̀ ìrún ogójì ọjọ́ sáà fà ọlọ́mọba lọ sí ibú gbogbo ẹni tẹ́ báyìí ti ń tẹ̀yìn rìn kìí ṣe àfà kìí ṣe àfà o torí al-ulama warasatul anbiya ẹni tí ó jẹ́ àfà àwọn ni wọ́n jogún ànábì ọlọ́run ní tí ẹ bá sì sílẹ̀ nìyẹn máa ń jogún ànábì òfin iṣẹ́ iye òye òfikalẹ̀ fún wa kọ́dà ànábì sọ ànábì ni tí wọ́n jogún lọ́dọ̀ wọn àní Muhammad al-ilmu wal-amal. ìmọ̀ àti lílò rẹ̀ irú ìmọ̀ ìlànà bí wá kọ́ tààrà tó kí kún ọmọdé yìí nǹkan méjì náà ti kalẹ̀ lọ́gbọ́n o láǹtẹ̀ tó báàdì mẹ́ta máa sọ́tò bí hìmọ̀ ní lẹ́yìn mi lópin ìgbà bá di ogún méjì mú ìkábà lọ́ alukuhani kẹrí wọ́n sùn nẹ́tì àti sunna ní Muhammad ìyìn tí a bá jogún nu gbogbo ẹni tí ẹ bá pèlè àfa àmọ́ tó o bá ń pèlè àfa ọ̀n ti àbójútó àwùjọ yìí nù ẹ pẹ̀lú kọ́ mi báyà tó máa fi iṣẹ́ ti ń ṣe ẹran fi ń pè wò ẹ̀rọ bá wọ́n náà mo lọ ń lọ ńlọ́dọ̀ bàbá tẹyẹrin tẹyẹrin náà ńlọ́dọ̀ bàbá tẹyẹrin tẹyẹrin náà ni iṣẹ́ tí wọ́n ṣe òun ni ẹran fi pè wọ́n wò báyà tẹ́ gidi ni. ẹ̀wọ́n ń fi ẹ̀wọ́n ń fi okò àfà ẹ̀fín sáré ẹ̀fín dayì ẹ̀fín sàfà. bákan náà àwọn pípù yìí gbogbo ẹni pé bá ti di pé ó ní kókò lẹ́kùnlé lẹ́ẹ̀kọ́ tó ń gbá àgbo lè máa ó lè máa mú pé à ń ṣèṣe ló rán ọ́ ni a mo mọ pa àpò àfà lè mú un fẹ́ kí wọ́n fi ṣiṣẹ́. agbólasọ fún ọkọ gbọ́ yìí o ó mọ̀ pé bínú bá ń rún yín ẹ̀mọ̀ àgbo báyìí ó sì gbé lọ yín kò sí tó burú bẹ́ẹ̀. táífọ̀dù ní àmú rẹ ẹ̀làgbo báyìí ìtà ní dààmú tiẹ̀ àmọ́ ayé ńlẹ́fà ní káàkiri kò sí àgbo o gbogbo àfà tí máa ń níwà gbọ́dá yìí kìí sàfà ṣe àfà àfà ti wá rí pé bí à ń jó eré eku ẹsẹ̀ àfihàn ìfún èkété gbogbo àfà àtẹ ẹ̀bá tí ń ju eléyìí bí láàbí kìí sàfà o ṣe tó ju kí lánàá bí kí wọ́n kalẹ̀ ni anabi ni alulama wa rafatul anbiya àwọn àfa àwọn ni wọ́n jogún anabi ọlọ ẹni kó wa mú jáde ibi tí anabi bá ti ń dọrọ lẹ́yìn wò ibi tí anabi ti mú ti ní mú ẹsẹ̀ àti rí eré èkúté àti gbogbo iṣẹ́ máa ń gbéwọ́ra wọn ni sádùúgbò máa ń fún irú àwọn àfa ni ẹ mọ̀ pé ọlọ́fà máa ẹ mọ̀ pé wọ́n lọ́kọ́ tó ṣe déédéé iṣẹ́ tí wọ́n ń ṣe wọn a àbátí wọn sógun mẹ ńlọ ọ̀rọ̀ olóògùn ìbọkùn náà lọsàn án ṣe wọn náà kò yẹ kọ ọbínú ẹni wọn sá àfà ẹni tí ń jẹ àfà láwùjọ wa òun lẹ tó kọ ìmọ̀ ẹ̀sìn yìí tí ṣe ń lò ó kò tí ń jẹ ìmọ̀ Rasul qala Sahaba àmẹ́ta pé àwọn sẹ́wù wa sọ kọ́ làwọn sẹ́wù rẹ̀ mo làwọn tó ń kiri eléyìí lè sàfà èyí tí bàbá tèmi sọ lélẹ́yìn eléyìí lè sàfà àní kí lọ́lọ́ ń sọ kí lànàbí sọ kí làwọn sọ bá gbọ́yé ìmọ̀nù o ẹni tí máa ń kọ́wé ẹ̀kọ́ yìí tí ń wúlò ẹ̀kọ́ yìí fáwọn èèyàn fẹ́ẹ̀sì ń gbé ń lò ó àfáà ni abiola bàbá lè tẹ mọ́tà mú wa dúró ṣé wá ní àfáà bá yìí àfa tí ó tó jẹ àǹfààní láwọn sálùmọ̀ ìsàkàsọ̀fẹ́ máa ti wá bí ọlọ́ máa ti wálẹ̀ tó kó ìsọnù àgbákò báàlì ó máa yọ lọ wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم إتيان براطة هني العمل بالعلم ببقى يمن لوني ẹ̀kọ́ يقول la يقول ẹ̀kọ́ nípa nípa tá à ń gbọ́ mi náà àtà ń gbọ́ wà sí ẹ̀kọ́ làwọn náà ń kọ́ wọn náà ronú gbogbo wa gbọ́ tó ń gbọ́ láyé sọ yí padà àmọ́ ó jẹ́ láì sí fún yàn kan sọ fún pé kó máa sọ fáwọn èèyàn pé áá ah, ah, láti jọ tán ti sí Fatima yìí tán ti dá lẹ́lẹ̀ níbi méjì tí wọ́n ti máa kí jimá á ah, ó yẹ láàmì ládùúgbò yìí kò ní ìdíkọ́ wí táyọ̀ fi rọ̀ pé á wá wúra rẹ̀ rò ṣé gbogbo tá à ń sọ láti jọ́ tí wọ́n náà ń gbọ́ ìmọ̀ ni wọ́n náà ní wọn. torí kò sí kẹta ń sọ fún ọdún pé ntọ́lọ̀ ń sọ rèé o ntánẹ́bí sọ rèé o báwọn sọ abá ti gbọ́ yéré o níta tó gbọ́n lọ fún wọn náà. a àti máa sọ̀rọ̀ hijab arábìnrin mi lájọ́ ti ń sọ sọ yàtọ̀.

inú béèrè tí wọ́n bì ọ́ ò ní wọ́n n'ipa nípa ìmọ̀ kan nípa ìmọ̀ kan mọ̀ àbọ̀lù kí ni jẹ́ ìmọ̀ gbogbo ọmọ táwọn sọ bá pátá bí wọ́n ṣe kọ́ wa yìí wọ́n ń dọ́wọ́jú ànẹ́bì ànẹ́bì ń sọ fún wọn náà ni ànẹ́bì ò mú sọ́ọ̀kì lọ́wọ́ ò ní bí àti ń fún ìmọ̀ táwọn sọ ọlọ́run ó bè lọ́rọ̀ pé tó gbọ́ bí tẹ́bi sọ̀rọ̀ jáàbù yà náà gbọ́ tó bó bèrè tí ó múra ilé yìí sọ́wọ́ yàtọ̀ pẹ̀lú ọ̀nà ọba rẹ̀ bákan náà nínú táyé máa sọ nínú àwọn wá àti wá yìí anítì náà dá zìnà kò dá kò dá lájọ́ tí wọ́n àti náà gbọ́ rí wọ́n náà gbọ́ mọ́sẹ̀ sí mọ́mọ́ wọ́n bè lọ́wọ́ tẹ́kọ́ náà gbọ́ àwọn pẹ́sì ọtí gbọ́ náà nù ìmọ̀ ni wọ́n náà o ní náà ọba lè jíjà irọ́ pípa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti wọ́n ewu tó pé tí wọ́n ń ó burú jẹ́ lọ o àwùjọ ayé bá tó ṣe o àwọn ilé kíwú àwọn kan kan sáré kọjá báyìí lẹ́gbẹ̀ẹ́ wa báyìí tí o ti kílẹ̀ ń wá lọ́nà yàrá ọlọ́run kan máa mú bóńbẹ́ o àwọn ní àwọn tẹ̀lé wọ́n ẹnjálà bí sílẹ̀ rí ẹ̀wà àpòtìjẹ́ ẹnjálà bí ó fẹ́ lọ mú ẹngbó ẹnjálà bi fẹ́ lọ mú ẹnigbó yóò níjọba lọ́wọ́ ah ìjọba náà lórí ọ̀dà ẹ̀bà crime eléyìí criminal ẹnjálà bí crime bi bí crime ẹ̀ tí mo gbọ́ lọ ẹni tí mo tí máa ń kírun rẹ̀ déédéé lè wà ní jẹ́nu ọlọ́run àní ọmọ amúdíyẹ ó pé o. èmi ò ní ọmọ mú o à ń kàn ń sọ̀rọ̀ bí ẹsẹ̀ yẹn ti yí à ń sọ ọjọ́ ọlọ́run ọba ọlọ́run ní fojú fò fún títí tó lọ mú ọlọ́run náà lè tún pé mo forí jọ̀wọ́ àdìjẹ́ lọ. àmì ń jára bí láyéláyé kò lè ẹsẹ̀ pẹ̀ tó bá kú lórí ẹ̀. kò lè kule kúlé kule ẹ kò lè ṣépù ẹ kò lè ṣépù ní ọlọ́run ọba àmọ́ tí mo kó lè ṣépù ní ọlọ́run ọba tó bá wọ ọlọ́run fi àánú rẹ̀ ó lè fi bá a lò àmọ́ tó kúlé rí jálà bí tó kúlé rí ẹ kò jama jama ìmọ̀ nǹkan yẹn lába ẹ̀rí àfààní tó máa bí obìnrin inú àti ń tẹ́ ẹ̀tẹ́ àtẹ́bìnrin tí wọ́n lòkòtò ta ló burú jẹ́ lọ́jọ́ náà ọba ẹni tí wọ́n sòkòtò ẹlẹ́tẹ̀ ló náà tó lè jìyà ẹ̀ṣẹ̀ wájú ọlọ́run ọba kọ́nà bí ba túbá tó fi kú ó lè jìyà tí ò bá sì túbá tó fi kú ẹlọ́run mẹ́fì àrẹ̀ jẹ́ àmẹ́ tí ń yẹsẹ́ wò tí ń yẹsẹ́ wò tó fi kú lérí ẹ̀ kò lè rí àforíjì ọlọ́run ọba káàfì yìí lòun ní wọ́n bí kí lẹ́yìn mọ́mù máa yẹ tẹ́wò ìmọ́mù tó máa mú gbọ́ èyàn lè kí lẹ́yìn ẹ̀ ẹwọ ìmọ́mù tó máa mú gbọ́ èyàn lè kí lẹ́yìn ẹ̀ àmì tó máa yẹ tẹ́wò à lè kí lẹ́yìn rẹ̀ nítorí pé kéèyàn máa mú gbọ́ kò parun yẹn jẹ́ kéèyàn máa yẹ tẹ́wò ó bà wọ́n jẹ́ ọlọ́mọdé àwọn àwùjọ yìí ṣe o àwọn jálàbí nígbà sọ fún ọ náà fi jálàbí rẹ̀ lẹ́ láti jọ yìí wọ́n gidi ṣe àwọn máa ti sàánú rẹ àtìkọ́tọ́ bá ta wà yìí wọn náà wọ́n sàánú àti máa ti di oko ìgbà ló kú ìbá wàláì ìjára bí lọ́mọ kulé rí ẹ̀ ó burú jáì báwo tó a ti mọ sọ fún yín o ìwọ́n tó wọn mú pé ààrẹ kọ́lé jẹ́ o ìwọ́n tó ti ń tọ́wá sí wọn náà mú àmọ́ nífẹ̀ẹ́ wà sí wa tá à ń ṣe ìrùmọ̀ kí ẹlọ́kẹ́ àwọn sẹ́ẹ̀tì kanu dákùn já kírun jáde ìdí wo lọ wí ni ah, ẹ rábà yìí wọn lé kéèyàn mọmú gbọdá ìwé ìfọba wọn bọba ti wílẹ̀ yìí ni ọlọ́wọ́ bì ọ́ bí ẹsẹ̀ ṣe burú tó wájú bẹ́ẹ̀ bọ́lá máa ń lò pẹ̀lú ẹsẹ̀ ni ọlọ́run iná lọ́hà láyé pírù àyè ṣe rákàbí wàyé pírù máa dùn ẹ̀dáàrí ìmọ̀ ìyàṣẹ́ àyà pàṣẹ mo kà fún ọ lọ gbogbo ẹ̀ láti lè ṣe tó ṣe kú tó sẹ́kù ọlọ́run ní foríjì láíláí wàyẹ́ tìrù máa dúnà dáàlì ẹni bá wá sí ẹ̀ṣẹ̀ míì tí ó tó ẹbọ ọlọ́run ní mo lè foríjì tó bá wù mí ẹbọ ni mọ̀yẹ́sẹ́wò ẹbọ ni nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ó tẹ́bọ ọtí mímu igbó bíbà kó mi wọn sòkòtò ìwọ tó wọn fa gbóná àwọn afọ kí ló fi ọ dájú kí ọlọ́wọ́ sànù wọn náà wọn náà sílẹ̀ kọ́ má kọ iná wò rárá sọ́dúnjọ́ àti kìámà abiyọlọ́wọ́ bá gbogbo mọ̀tá ń kọ́ yìí ọlọ́mọ́sà járí ìlú ọlọ́ gbogbo wa ti tá ń gbọ́ yìí ọlọ́mọ́sà járí ìlú ọlọ́ Allahumma أرنا الحق الحق وارزقنا اتباعه وارنا باطل باطلا واسكن اجتنابه اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله هيا على الصلاة هيا على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله اعتدلوا صووا يتفضل ọtí ọba mọ́tò lọ ẹ̀dá pẹ̀lú kan àti pàǹtẹ̀ tó wà tọ́lọ̀ àwọn tí a dúró